àwọn ice cream ice cream ìwọ̀nba oòrùn tó ràn ní gbogbo last week two weeks ago yẹn tí mo lọ kó ice cream jẹ tí mo kó gbogbo ẹ̀jẹ̀ ó ti fún mi ní fi ẹ̀ ó ti fún mi ní àlà igi ó ti fún mi lálẹ́ igi ṣé lè ti connect ẹ̀jà tán speaker ya kásẹ̀tì fohùn ránṣẹ́. power on bluetooth mode. ló ti connect. connected. Uh -huh. jẹ́ ìyàwó gidi. bàbá wa kó máa dùn igba ọdún ọdún kan ni fún yín bàbá bàbá ẹ̀rí bá ìsàn lùgbà ẹ̀rí bá gbogbo ṣọdún ẹ̀rí gbogbo àdáni kan gbé bàbá ọjọ́ yẹn ajalẹ́ àlùwà yìí ẹ ṣe gan appreciate ẹ ṣe mm. ẹ ń jẹ́wọ́ mùsùlùmí tó dúró lórí òtítọ́ fún wa mm. we need to appreciate you sir thank you sir ẹ ṣe gan sir ṣé wọ́n rí gbogbo ẹ̀rọ lórí ọ̀rọ̀ Muyideen ẹ̀sìn yín là ń sọ́npa yìí o torí pé ẹ̀sìn yín ni àwọn àfa àfọlọ́n ṣáǹdì fẹ́ǹdì báyìí hmm. ẹ̀yin bàbá wa kí ó gba gold ẹ̀sìn yín ẹ̀sìn tá a mọ̀ pé ẹ̀sìn ni ẹ̀sìn mùsùlùmí hmm. ẹ̀sìn mùsùlùmí tí a mọ̀ yín mọ̀ ẹ bàbá wa ẹ lókèlókè ẹ má bínú mọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín bàbá wa mú ìdí mélòó mùsùlùmí ni yes ẹ̀sìn mùsùlùmí ni àwọn àbá àbọ̀lọ́ sunday bend yìí o ẹ̀sìn mùsùlùmí ni bàbá wa jígínní defend yìí o. kí ni ìgbélé. ṣé ẹ ti mọ̀ pé bàbá wa jáde nísìn láti defend ẹ̀sìn yín yìí ṣé ẹ mọ̀ pé mùsọ̀bà wa ojú táwa fi wò àwa máa wo ẹ̀sìn yẹn bí aláìmoore hmm. àwa máa wo ẹ̀sìn yẹn bí ìmọ̀lẹ́ni o yẹn bí ẹ̀sìn jàgídíjàgan ni ó àwọn ọmọ ogun ẹ̀sìn yẹn bí ẹ̀sìn ti ń gbé ni lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni o torí irú ohun tí Àgbàlá Gabriel ṣe yóò tó ohun tí wọ́n ń gbé èèyàn lọ ilé ẹjọ́ ìran Yorùbá ní gbogbo wa o hmm. ọmọ Ghana tọ́lọ́ ṣe mú ìdí lóore o hmm. ìgbà tó Àgbàlá Gabriel sì fẹ́ ṣe mú ìdí lóore kò sọ pé mùsùlùmí ni o hmm. Yorùbá kí ló ń ṣe wá ṣe ẹ ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìsà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ẹ ní bàbá lókèlókè ẹ yìn wọ́n ìyẹn àáfà olódodo ẹ yìn wọ́n ẹ gbé fọ́tò wọn sí ẹ gbé fọ́tò àáfà wa mo fọlọ́nṣọ́ náà sí ẹ wá gbé fọ́tò sheik akéwùgbà gold anakumulao ẹ gbé sí ah. ẹ ní àwọn méjèèjì yẹn ẹ̀sìn mùsùlùmí náà ń dìfẹ́ǹdì ẹnì kẹta wọn bàbá wa olódodo ṣèyíkì olódodo ẹ kí wọn dáadáa àwọn wà lẹ́yìn yín àbí bẹ́ẹ̀ kọ́ ojú tán fi wò ni gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà tẹ́ ẹ bá lẹ̀ ń wo ẹ̀sìn mùsùlùmí láláìmoore tàbẹ́sìn jàgídíjàgan. Si ṣebí kìrìsẹ́nì náà dìfẹ́ǹdì yín bàbá wa ti bẹ̀ tán mẹ́bí kìrìsẹ́nì ní dìfẹ́ǹdì abẹ́rẹ́ àbí wòlíì tí ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì tó lágbàdá Gabriel sórí miss a sọ pé ẹ̀sìn kìrìsẹ́nì aṣeréṣebí ni aṣoréṣebí ńlẹ̀sìn kìrìsẹ́nì náà ẹ má dájẹ́ ẹ̀sìn lẹ̀ ẹ̀yin ti rí bíi mùsùlùmí tó ṣoore fúnyàn tó sì yọ pankẹ́rẹ́ tó tó lù ú ẹ̀yin ti rí bẹ́ẹ̀ ẹ̀yin ti rí bíi mùsùlùmí ti kọ́lé fún eh, kìrìsìtẹ́nì ní ọ̀dọ̀ rẹ̀ tó ní dandan àfi kó o máa ṣe ìsìláàmù ẹ ti rí rí kò sí o àfi tó bá tinú ẹ̀ wá àbí ń gbà wọ́n fẹ́ rán ìyá ọlọ́sùn lọ mọ́kà ṣé ńgbọ̀rọ̀ fẹ́ dájú ṣe rí i pé wọ́n mọ́kàn wọ́n dẹ̀ gbé lọ wọ́n dẹ̀ ṣe lóore wọ́n fi ṣọ́ọ̀bù ẹ̀ lẹ̀ fún wọn ò mọ̀ wẹ́yìn wò mọ́ ilé tán fẹ́ kọ́ fún bàbá ìyá ọ̀sùn wọn ò mọ̀ tiẹ̀ débẹ̀ mọ́ ẹni sì lóun ò kọ́lé fún ó kú ó kú yọ ọ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó sọ ní òṣèré ẹni fẹ́ kọ́lé fún gangan gan ó ń sọ báyìí tó tún jẹ́ mùsùlùmí tó jẹ́ bàbá wa onímọ̀lú kọ́lọ̀ ń dẹ́mi bàbá náà sí kò ní máa bọ̀ nìbàdàn lòun ò kọ́lé fún ó lóun ò wálẹ̀ nílùú rẹ̀ gangan gan àwọn ò kọ́lé fún àbí àwọn ẹni tí wọ́n kọ́lé fún àwọn kìrìsìtẹ́nì náà ṣé wọ́n lọ sínú ṣọ́ọ̀ṣì tàbí inú mọ́ṣáláṣí náà kọ́lé fún wọn ni a máa wo ẹ̀sìn kìrìsìtẹ́nì pé aṣere aṣere ṣe bí ni làgbàlá Gabriel gbé kalẹ̀ ah. ẹ ẹ mọ tí bàbá wa ṣe yí kí akéwùgbà góòlùgò tù lórí ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ kan ṣo náà ló sọ tí wọ́n gbà sódì bọ̀tọ̀ ọlọ́run á ti ṣe ó ti yéra wọn ní ìsìn ẹ ti understand mhm. àfọ àmọ́fọ́lọ́nṣọ́ náà sì ní òun kọ́ ló dìídì wàá mú Muyideen lójú títì Muyideen tó ń jáde lọ èèyàn ló pe àáfàá àmúfọ́lọ́nṣọ tó rán sí Muyideen kò rán àáfàá àmúfọ́lọ́nṣọ pé lọ gbé lọ sínú mọ́ṣáláṣí kò rán lọ bẹ́ẹ̀ kí lẹ̀ sọ yìí àti alisuna o àti kọ̀dìríyà àti tìjàníyà o tọ́rọ̀ bá délẹ̀ mùsùlùmí ni wá lóòótọ́ mùsùlùmí òdodo tí ì ṣe tí ì ṣe nǹkan tó jẹ́ pé a lè máa tíjà bá délé a lè fẹnu sọ̀rọ̀ síra wa aláìmọ̀kan ní ya ẹ̀sìn ẹyọ kan ṣoṣo sọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wòlíì tí ò ká kébù ní ṣoore fún yàn tí ó lòsòdì tí ó sì tún yẹgba sí láì ṣe wèrè sojú ìyàwó yín ìwọ bàbá tó ń sọrọ yìí ma máa nù ẹ́ láìba kíyàwó rẹ̀ ọmọ mọ́lẹ̀ ní ha kò lè tó bẹ́ẹ̀ tó bá jẹ ìyàwó gidi ìyàwó four one nine ìyàwó ara ń jí kìrìsìtẹ́nì ṣe fún Muyideen ẹ ti bàbá wa wọn ẹ má perí o. ń kú ó ní ẹ̀jù ń lẹ̀ ó ní ẹ̀fì ń sílẹ̀ a máa ṣe bí wọ́n gbèwé ilé fún tẹ́lẹ̀ mẹ́bí ń gbọ́ ọ̀rọ̀ dojú ẹ̀ ní ojú gbogbo gbogbo gbagbagbagbagbagba ayé ni wọ́n tó sáyìn ìwé lé mú ìdí ò mọ bí ilẹ̀ ilẹ̀ ṣe jẹ́ gan ẹ̀yìn rẹ̀yìn ẹnìkan jáde tó ń pera ẹ̀ nìkan ìdílólóhùn lòún nílẹ̀ òun bu mú ìdí ni ṣé èèyàn mélòó ló ní àgbàlá Gabriel ẹ sọ ẹ wá tẹnumọ́ pé yìí ó ló ti bá ó bá yàwó òun sùn tí ò bá wá rí bẹ́ẹ̀ ni wọ́n da ọkọ mi dùbúlẹ̀ ẹni tó ṣe ìyàwó fún wa yóò da ọkọ mi dùbúlẹ̀ yóò sì máa na ọkọ mi kódà kọkùnrin náà jẹ́ wèrè ni mo wí màá ní ìyàwó tó jẹ́ pé ìfẹ́ wà bẹ́ẹ̀ lóòótọ́ ẹ fẹ́ pa á. tó bá ṣorí kunkun tó lóun ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ tàbí pé kò lọ kò mọ tí ó wì ẹ ju ẹ kó mọ tàtíbi tó bá fẹ́ lọ kó mọ wálé ìyàwó wà ń ṣọ́ọ̀bù nu òun náà sì ń lọ tiẹ̀ òun bọ̀ abẹ́rẹ́ ṣé ìyàwó ń gbàwẹ̀ bíríbírí ọkàn ṣe ń gbà. kan ní èdè kó tó tún jẹ òun náà pankẹrẹ ní ó gbà ẹ bẹ̀rù ọlọ́run a ní ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀sìn kìrìsìtẹ́nì kì í ṣẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn mùsùlùmí kì í sì ṣẹ̀sìn jàgídíjàgan ẹ ti understand a rí àwọn pásítọ̀ tó jẹ́ pé wọ́n á máa ní kí ọmọ ìjọ máa fọ bàtà ẹsẹ̀ àwọn. Okay. tá lẹ̀sìn amúnisìn ta ló lẹ́sìn amúnisìn ṣebí inú chọ́ọ̀chì náà láti rí gbogbo ẹ̀ ta ni pásítọ̀ tí ó ní ó yá ẹ̀yin ọmọ ìjọ ẹ máa jẹ kókó ó lò lọ torí pé wọ́n lọ jọba ọ̀run kí ló dé a rí pásítọ̀ tó sọ àwọn ẹni ẹlẹ́ni dẹran kìrìsìtẹ́nì kan náà ni kí lẹ ti fẹ́ pa àwọn yẹn gbẹ̀ bá ní mùsùlùmí jàgídíjàgan a béèrè a pásítọ̀ tí ń sínú ke tí sì ń dà sínú rọ́bà ńlá. ẹ̀yin kígbe aleluya pásítọ̀ ra pléènì ó ń kọ́lé kiri kí ló dé tí mùsùlùmí náà bá fẹ́ ṣàṣejù á sọ fún un á sọ fún un ìyà yìí tó gé ẹ mọ́ fìyà jẹ wá ẹ ń perí ìjọba ń fìyà jẹ wá ẹ̀yin tẹ́ súnmọ́ lọ́ọ̀ náà ẹ ń mọ fìyà jẹ wá ẹ̀yin ọmọlẹ́yìn wọn náà ẹ mọ̀ sọ kátàkátà lórí ọ̀rọ̀ Muyideen àti níkẹyìí ó lọ bẹ́ẹ̀ ẹ sì ti fún un níwèé nìyẹn ó ló dáa ìwé tẹ́ ẹ fún un tó bá jẹ́ léèwọ̀n ní lóòótọ́ ìyàwó rẹ̀ ò tẹ́lẹ̀ káwọn kúkú ta lẹ́nu àbí ẹ̀wà fárígá. Muyideen ṣe ó ṣe àgbàlá Gabriel lóore tí ì kékeré ògo Muyideen ló ta sí àgbàlá Gabriel ládùúrú bí àgbàlá Gabriel ṣe wá wà nù hílàhílò yìí àwọn náà kó bára wọn mú ìdínà ọkọ rẹ̀ tó sì ń jáde gidi ni abẹ́ẹ̀mọ́ ni tá a bá yọ mú mu kúrò nínú ọ̀rọ̀ àgbàlá Gabriel wà láì tó kù kékeré ni àwọn ọlọ̀tẹ̀ ló kù àwọn olè ló kù àwọn amúnisìn nínú ìjọ ló kù kí lẹ̀ ń sọ yìí èèyàn máa ń sọre dáràn ẹ ti ṣe eléyìí ó ti bòrò ẹ ẹ sọre ìkàlẹ̀ ṣe èmi ìyá kàṣẹ́ẹ̀tì mo tún sọ bẹ́ẹ̀ sá gbogbo ibikíbi tẹ́ ẹ bá rí ẹgbẹ́ lọ èèyàn tọrọ bára kò ṣe kan bí ẹni ń woṣẹ́ bí ẹni ń wojú o lè lọ mú jáde níbi títí títí ń ta bátìrì rẹ̀ àti gbogbo ẹ̀ ṣájà kankan ó ò ṣe kó owó yẹn lé lọ́wọ́ pé ó yá mo fi ràn ọ́ lọ́wọ́ ó tún gbé sínú mọ́tò ó sì ní sótó bẹ́ẹ̀ ni òun ẹ ṣe wèrè òun mọ̀ gógóró lóòótọ́ òun sì ń ta bàbá àjẹ̀bù kò fi kan purọ́ níbi tẹ́ ẹ̀ lọ́pọlọdé ó tún wá rí ìyá he lọ́dọ̀ yín ó dẹ̀ lóun yín gbogbo ẹ̀dùn ẹ máa mú òun ò ṣe mọ́ ẹ òun ò lè wá gbalé tí ó tètè mẹ́mí ìhun lọ bó ṣe mú nǹkan òun ẹjí kò mọ mú lọ. bó bá pe àgbàlá Gabriel wọ́n fi mú ìdí sí i bá pe mú ìdí wọ́n fa àgbàlá Gabriel sí i ó yá ẹ wá gbé síra wọn oore tí mú ìdí ṣe fàgbàlá Gabriel àtọ̀ọ́rẹ́ tí Gabriel ṣe fún mú ìdí ó yá ẹgbẹ́ jáde káwọn káwọn ló bá yìí ṣe ẹ wá ní kinní kan wọn ẹ yọ ọmọ Yorùbá à ń lọ tọlọ́pàá ṣé bẹ́ẹ̀ yìí lẹ́ ń lé kiri ẹ níwèé ọwọ́ rẹ̀ kó mu wá kó lè sun kó lè wò. arákùnrin yóò arákùnrin yóò lè sùn kò lè wò orí ẹ̀mí kọ́ orí inú ẹ̀mí kọ́ ni Àgbàlá Gabriel ṣe fún Muyideen orí ẹ̀dẹ́ ló ṣe fún un àgbàlá Gabriel kì í ṣe wòlíì ó ń talẹ̀ ni ó fi oore rẹ̀ fi talẹ̀ fún yàn ni hmm. kò ṣe lọ gbéyà gbóǹkan kó ní bó ń ṣe ràn lọ́wọ́ yẹn o ó yá kó máa bọ̀ wá sí ṣọ́ọ̀ṣì lójoojúmọ́ kó máa wá gbálẹ̀ ìyá ti dàgbà irú wọn náà nìkan kan fi síbi ilẹ̀ gbígbá ní ṣọ́ọ̀ṣì kò ṣe yẹn adẹ́rùbọ̀pọ̀ tẹ́ ń sọ ṣé bí wọ́n mọ́ ọmọ rẹ̀ lọ Amẹ́ríkà àbí wọn ò mọ́mọ́ rẹ̀ lọ sí amẹ́ríkà ẹ lọ kọ́ sí ìdànù pẹ̀lú oore ẹ̀dẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ń kígbe pé oore èèyàn máa ṣoore dibi náà. ọ̀nà kọ́ ni lẹ́sẹ̀ àyà dá. ẹ ẹ ṣe gbé ọmọ rẹ̀ kalẹ̀ ẹlẹ̀ sínú àgbàlá Gabriel kó jókòó síbẹ̀ kó máa bá yín ṣiṣẹ́ kó tó lọ Amẹ́ríkà. ìgbà tí àgbàlá Gabriel ń lọ sí Amẹ́ríkà àtìyàwó rẹ̀ wọn ò ṣe mú mú ìdí ìdádí ó lóhùn èèyàn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe mú ìdí ìlóore tí wọ́n gbé wá sílùú èbò mẹ́bàwọn náà wọ́n ní rárá kò wọ́ọ̀kì bẹ́ẹ̀. ẹ̀ ń jalè ẹlẹ́ǹṣọ́re bó ṣàfáà nírú eléyìí já sí lọ́wọ́ á mọ̀ bá ṣe ṣe báṣubàṣu ẹ wo èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí. ẹ mọ̀ tá a fojú ẹ̀ rí ni ẹ mọ̀ bẹ́ẹ̀ sìn jẹ́ ẹ̀sìn lẹ̀ ń ṣe fi charity ẹ̀ ń fi ẹ̀ ń fi ta ilẹ̀ kiri lẹ́lẹ̀ àṣẹ́bẹ̀yàn kan bá gbowó lọ́wọ́ ọrú ẹ̀yìn Àgbàlá Gabriel dọ́kàsì ẹ̀ṣábọ́ọ̀dù ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lórí nẹ́ẹ̀tì tán bá gbowó lọ́wọ́ yín fi kọ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí náà àdúrà tán bá ṣe bẹ́ẹ̀ kò lè gbà kò lè gbà torí owó àìnálẹ̀ ń gbé fojú kò lè gbà oore ni mo fọlọ́ ń ṣọ́ṣe o oore ló ṣe kò dẹ̀ gbé lọ mọ́ṣáláṣí wọn ò sì fẹ́ jù sílẹ̀ báyìí pé owó tó wà lọ́wọ́ ẹ má kó fún un ní ìsìn ẹ jẹ́ kí ẹ̀sìn ó dùn la ẹ̀sìn orúkọ orúkọ ó gbórúkọ lórí ni ẹ jẹ́ kẹ́sìn ó dùn la bó ṣe kìrìsìtẹ́nì náà ni tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ mú gbọ́ nìyẹn kì í ṣe ilé àtilẹ̀ ìgbà wọn fẹ́ ràn yọ ọ̀sùn lè mọ a sọ fún wọn pé kán jẹ́ kí kí ẹ̀sìn ìsìláàmù yẹn kó dé sí lára ná wọ́n dẹ̀ wá ẹni tí ń kọ́ ní kéwú wọ́n wá ẹni tí ń ṣe gbogbo ẹ̀ kó tó di pé wọ́n ràn lọ mọ́kà ẹni fẹ́ kọ́lé fún kí dáadáa bàbá náà mọ́ bàjẹ́ wọn ò mọ̀ ní kó wá síbàdàn ibẹ̀ làwọn ò kọ́lé fún láti Ìlọrin nọ́mọ̀ tí rí i àbáwọn aráàlú èbó tí wọ́n gbowó lẹ́lẹ́ pé kágbàlá Gabriel tó nílẹ̀ ni wọ́n ilé ni wọ́n kọ́ fún un ṣé wọ́n sọ fún wọn àgbàlá Gabriel pé inú ṣọ́ọ̀ṣì ni kó kọ́lé sí fún un ṣé mú ìdí òní lè yá kò ní lè bàbá ni. ó tó dágbélé ẹ̀ náà kó máa wá sí ṣọ́ọ̀ṣì láti bẹ̀. ẹ ju ẹ̀ tí aráàlú ò bá lè dá sí dáadáa tán bá kóra wọn síta ọlọ́pàá ẹ má sọ ọmọ ọlọ́mọ lórúkọ tí ò jẹ́ ẹ ń pè láláìmoore ẹ̀yin láláìdá ẹ̀yin níkà tẹ́ẹ̀ni kan mọ̀ pé ẹ̀sìn mùsùlùmí ní jàgídàgan ẹ̀sìn amúnisìn lẹ̀sìn kìrìsìtẹ́nì yín mẹ́bẹ̀ẹ́yàn ni bàbá tibẹ̀ tán tó dá sí. Si táwọn náà tán jọ́ǹpù látòrí wíńdò tán sọ̀kalẹ̀ lẹ́tàn nígbà náà wọ́n wọ́n wá ń ké sáàmù wípé genesis kan ò mórè nígbà kan ṣé genesis yẹn wọ́n yẹ gbà tí ni kán máa na ọkọ tèmi kódà kó jẹ́ dèdèrìn lójú mi máa gbára ta wà láì máa fọ́ àgbàlá Gabriel létí ilé rẹ̀ ni ó gbà mm-hmm. tá a bá dé lébẹ́ mi ọkọ mi bá ń jà ká tún bẹ̀rẹ̀ jà wa torí kíni igi dẹ rí ẹfọ tẹ gbélé lọ́wọ́ tẹ níyàwó ó lè yàwó ọ̀hún náà aláìda abẹsẹsẹ oṣooṣo ẹlẹ́nu bíi abẹ́rẹ́ ọkọ tó lóò nífẹ̀ẹ́ kó má padà sẹ́sìn àárọ̀ ìwọ gan ló padà sẹ́sìn àárọ̀ ìkà iṣẹ́ tó fi pa ọkọ rẹ̀ láàárọ̀ ló fẹ́ẹ́ fi pamọ́ ìjìn fún wa ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ àti ní kẹ́ ẹ jáwọ́ nínú ẹ̀ ẹ̀yin lẹ́ ń pe àgbà ẹ̀yin lẹ́ ń pe Muyideen láláìmoore aláìdáni nǹkan kan ni kó gbèwé ọwọ́ rẹ̀ wá tẹ́ ń tẹ́tì ẹ̀ ẹ lè mọ̀rọ̀ sọ ń bólẹ́ tí mọ̀rọ̀ sọ ṣebí chọọchì kan ni wọ́n mú yàn sí tán ní kàn máa jẹ koríko ṣebí chọọchì kan ni wọ́n mú yàn sí tán ní kàn máa kí kí kí omi tí pásítọ̀ bá kó sí ni kàn máa gbé mu níbo lẹ ti rí kẹsìn mùsùlùmí ó máa ṣe bẹ́ẹ̀ abẹ́rẹ́ ẹ̀sìn amúnisìn tẹ́yìn gbé wá lọ́sàn gangan jésù ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin àṣetánì tẹ wà lẹ́yìn jésù lẹ́fẹ́ da lẹ́fẹ́ da igi igi tí jésù gbé kalẹ̀ lẹ̀ lẹ́fẹ́ dàwó ẹ̀ sì lè dàwó kàńdánù yín láàmú yọ sọnù tẹ́ forúkọ jésù gbowó. ẹ wà á máa lo orúkọ wọ́n fẹ́ẹ́ lè ní ó nígbà náà kò tí ì bímọ ó lóun níjú ó lọ ṣọ́ọ̀ṣì ó kú kánikán dáwọ́ pé ó níjú o wọn fẹ́ẹ́ gbé lọ o owó eyín ọ̀tọ̀lẹ́gbẹ̀ ọkọ̀ o okó tí ó fi dóyàwó nígbà wọn bá ní wọn tán wọn á tó nítò o okó ò lè ẹ tún gbowó yẹn lọ́tọ̀ ẹ̀yin olè ọlọ́ṣàì gbogbo ẹ̀yin tẹ́ ẹ kóra jọ lórí ọ̀rọ̀ mú ìdí yìí gbogbo yín ẹ ṣẹ̀sìn túká ni. a kí ló dé ẹ dẹ̀ sọ lórúkọ ìwọ wá ń sọ báyìí pé ńgbà náà yín ẹ ò rẹ̀ sí yín lẹ́sìn ìdàgídíjàdù ẹ ṣe amúnisìn lèyí tẹ́yìn gbé kalẹ̀ ẹ fẹ́ sọ Jésù ló kọ́ jésù ò ló kọkọ kọ ẹ̀yin ẹ̀yin burúkú yìí náà ló lẹ fún lẹ fẹ́ fún jésù ló kọ àgbàlá gabriel ó wà nínú mọ́tò muideen kò síbi tí ó rìn sí ọ̀tọ̀ lẹni tí ó mọ kígbe aleluya ọ̀tọ̀ lẹni tí ó mọ ra jẹ́ẹ̀tì ẹ̀yin ìka ẹ̀dẹ̀ ń bú ìjọba ìjọba ń ṣe ti ẹ̀yin náà ń ṣe ti yín oníkálukú ojú oníkálukú ti là o lórí ọ̀rọ̀ muideen yìí á mú nǹkan lẹ̀ lọ́wọ́ ara wa ṣáà ní kẹ́ ẹ sinmi ẹlẹ́ẹ̀ní sinmi wà láì rọlẹ̀ pa. grandma para o grandma bínú anyways um, ọba bí ọba bí rẹ Adébímpé said ṣé kí wọ́n gbé ìwé ilé fún tẹ́lẹ̀ kó lọ fi ta tẹ́tẹ́ ẹ jẹ́ wọn fọ́tò yín ṣọmọdé ní àbàlagbàlagbà ẹ̀yin ò ta tẹ́tẹ́ èyí tẹ́yìn ń ṣe èyí tẹ́yìn wò mí owó kọ́lẹ̀ fi ra data ara tẹ́tẹ́ náà kọ́ nìyẹn anyways ẹ jẹ́ n pé àgbẹ̀ Muyideen fún ẹ̀yin tẹ́ ní Muyideen ọlọ́tí ni kò mọ̀kọ́ tó ń sọ orí òpè kò lọ́pọlọ. So, igbá kan àwo kan tí bá ti play fídíò mú ìdí yìí fún yín màá wà láláìsí. ó gbẹnu tán nǹkan ju nǹkan lọ wèrè ń sá fọlẹ́dẹ̀ kò ní jẹ́ lẹ́dí òbú oúnjẹ. Hmm. ìwà ìlẹ́rìí ọkàn ló tún gba ayé kan báyìí. Hmm. ìmáàmù tó ń bá ìyàwó àfáà sùn yóò tú mọ́ṣáláṣí ni ìwà ẹlẹ́rìí ọkàn lẹ́rìí yẹn pásítọ̀ tí ń bọ́ màjọ sùn yóò tújọ ni ìwà ẹlẹ́rìí ọkàn lẹ́rìí yẹn ọ̀rẹ́ tó ń jẹ ọ̀rẹ́ rẹ̀ lẹ́sẹ̀ yóò fa okùn ọ̀rẹ́ jáni ìwà ẹlẹ́rìí ọkàn lẹ́rí yẹn ọmọ ìyá tó ń ṣàbòsí ọmọ ìyá rẹ̀ yóò fa okùn ọmọ ìyá yóò fa okùn ọmọ yóò fa okùn ẹbí jáni hmm. ìwà ẹlẹ́rìí ọkàn lẹ́rí yẹn. Hmm. ẹ jẹ́ á máa lẹ́rìí ọkàn lórí ohun gbogbo tá a bá ń ṣe o. ṣe wá rí i pé ẹ̀yin tẹ́ ìdí òmọ̀kọ́ tó ń ṣe ó ta tẹ́tẹ́ ẹ̀yin lórí yín ò pé in fact orí yín burú ọpọlọ yín dẹ̀ dọ̀tà gbogbo ẹ̀yin tẹ́ ní orí mú ìdí ò pé o ta tẹ́tẹ́ o ó ń ṣe gbá o kìnnì kan kìnnì kan o kò mọ̀ nǹkan tó ń ṣe ní o ó wà ẹ̀yin gangan láyé ń ṣe ẹ̀yin gangan lẹ̀ nírò rí torí Yorùbá sọ pé ìjọ tí wèrè bá mọ̀ pé òun ya wèrè ìjọ yìí ló máa sàn ọ̀pọ̀lọpọ̀ inú yín tẹ accuse Muyideen wrong ẹ̀yin gangan lára yín ò yá because tọpọlọ yín bá pé terrorism be normal woman being ẹ mọ̀ pé Muyideen is perfectly I mean One thousand percent perfectly fine more than you all that are accusing him. Ọ̀pọ̀lọpọ̀ nu you don't have brain. People that you follow on social media they are toying with your brain. Likewise how the politicians are ruling the citizens of Nigeria. Politician Nigeria ló máa sọ pé ẹ ọdún mẹ́rin tá àráyè ṣe o ẹ dìbò fún ọdún mẹ́rin tó kù ẹ máa ṣe torí pé ẹ gọ̀ ẹ tún dìbò fún wọn pé ẹ jẹ́ ká dìbò fún wọn kọ́ṣẹ́ ọdún mẹ́rin ọdún mẹ́rin ló máa fi ṣe wẹ́rẹ́ àti wọ̀n ní ṣe ìgbà tí Buhari kọ́kọ́ ṣe ọdún mẹ́rin láàrin ọdún kan gbogbo nǹkan háì ìgbà tí Jonathan wà ń èrò là ń ṣe hundred dollar à ń ṣe hundred hundred euro ní ten thousand ten thousand là ń ṣe hundred euro kẹ́rẹ́kẹ́rẹ́ ó di twenty thousand Buhari wọ̀ bẹ́ẹ̀ báwo di twenty thousand ó di thirty thousand ó di forty thousand ní ìsìn one hundred and eighty euro là ń ṣe hundred euro one hundred and eighty euro eighty thousand one hundred and eighty thousand ìgbà tí good luck dẹ̀ wà níbẹ̀ ó pọ̀ jù ní fifteen thousand one hundred and eighty thousand láṣẹ Buhari wọbẹ̀ owó yẹn lọ sókè ó ń lọ sókè títí ọdún mẹ́rin kò ṣe tán ó tún.